وكل ضلالة في النار والعياذ بالله سبحانه وتعالى أشهر رمضان لقد ذهب فيه الثلث وبقي الثلثان يسقط ọjọ́ sí lọ yìí ìdá kan nínú ìdá mẹ́ta oṣù rọmọdọ́ọ̀ òun وإنما بقي فقط الثلثان وقلتكم معاشر المسلمين وقلتكم وعيبوني قلت ìdájọ́sí ilé ìdájọ́sẹ́ náà nítorí pé ilé ìdílé ilé ìgbà wa ọlọ́mọdé àti ọ̀rọ̀ fẹ́ sọ̀rọ̀ wa yóò máa dájú sẹ́yìn àti ìdílé ìdílé náà وبمشيئة الله رمضان وتعطينا يوم السنة والنبي أجلسي يوم النبي إنه ìdánilẹ́ta. Bọ́lọ̀bọ́lá rí láì, Mùsùlùmí tó bá fẹ́ ara rẹ̀, Mùsùlùmí tó bá fẹ́ dáadáa fún ara rẹ̀, inú tí ó mọ̀ sí ẹ̀wùkọ́ rẹ̀ ní pé inú mẹ́wàá tó jẹ́ ìdáfẹ́ ìdáfẹ́ta àkọ́kọ́ yìí kí ló ti wá rí kéṣe inú rẹ̀ kí ló lè lọ́ta sí tí ìjọ tó ti kéṣe rẹ̀ nínú oṣù rọ̀mọ̀mọ́ gbogbo tó dárúkú wá bá tí wọ́n ṣe máa pariwo rẹ̀ ọlọ́run ti lè tó gbé yóò mọ̀jọ pé tó ṣẹ́kù rẹ̀ ń lọ bí ojú ọkọ̀ àwọn ọ̀rọ̀ ìgbóṣùpọ̀ ní ààbò ní lílọ nílọ jama òṣèré oṣù ọmọbá tí bá ní wọlé báyìí bẹ́ẹ̀ náà ló rí bẹ́ẹ̀ náà ló ṣe wọlé ẹ wá rí bí ó bá tó wá ń lọ ní ọjọ́ ẹyọ kọ̀ọ̀kan ọjọ́ ẹyọ kọ̀ọ̀kan inú àdámá tó lọ àdámá rọ̀bọ̀n òun náà ìgbé lílọ tó lọ yìí bó ṣe ń wọlé yìí bẹ́ẹ̀ náà ni àlùbáríkà ti ń bẹ lára rẹ̀ bẹ́ẹ̀ náà ni yóò máa pọ̀ sí ẹgbẹ́ ọ̀pọ̀lọpọ̀ sádà ló ti lé wáyé bá a bá ti owó ọdún ẹ̀ sí òun náà ni yóò máa ti lù ẹ̀wọ̀ owó ta ló ti láyé bá a bá ti lọ́nú owó owó máa ti kò ní bí a máa ṣe ní ẹjọ́ bẹ̀rẹ̀ máa pọ̀ nígbà tí wọ́n ti kọ́lé ní tó kọ́lé lè ló kọ́ lé kẹta nínú báyìí rẹ̀ láàrin àwọn ilé òun ló padà pa ní ẹ̀mọ̀ tó ilẹ̀ tí mo máa ń pè ní ẹ̀kẹ́ tàbí lọ́sí nínú ẹ̀sìn ìdìbò tó kó dáadáa lóòótọ́ nífẹ̀ẹ́ yóò ṣe máa ti kú nìyẹn àmọ́ ojú lọ kọ́ ìmọ̀ ọ̀fà bá tó kìí ṣe tó ọjọ́ tàná òru ọjọ́ tàná kìí òun ti jẹ́ ẹ̀dá kìí ṣe ẹgbẹ́ òun jẹ́ ẹ̀yẹ òun jẹ́ ẹ̀yẹ kìí ṣe ẹgbẹ́ òun dà ẹwà ní òun tọ́lá yóò túnmọ̀ sí òun tèmi lọ òun tọ́tọ́lá olóòtúmọ̀ sí tọ́lá lọ òun tó lẹ́yẹ olóòtúmọ̀ sí ọ̀rẹ́ta ẹ̀ lọ ìtumọ̀ ilé ni pé táwọn náà bá mú kẹ́sì lọ́mọdọ́rù báyìí adásíké bá a ti ń lékún iṣẹ́ olóore agbọdọ̀ náà torí pé bá ṣe ń wọnú ẹ̀ náà ní ọkọ̀ tí ó ti òṣèré wa òun náà ní ìfẹ̀síṣì òun náà ní ìfẹ̀síṣì orí lámàlẹ́kún níbi ẹ̀kú orí lámàlẹ́kún ní iṣẹ́ olóore orí lámàlẹ́kún tó pẹ́ fún sọ́tọ́lọ́pọ̀ àrùn ẹ̀yìn ọgbọ́n àwọn àgbogbo àkókò wa àti òru wa àti ọ̀sán wa àmàwà ti sọ́lọ́pọ̀ àti òṣèlú ìgbóhùn ẹ̀gbẹ́ wù wá ká ti ẹ̀gbọ́n ẹ̀sùn abẹ́ẹ̀tẹ̀ ìdẹ́lẹ́gbẹ̀ kó máa jọ ọ̀nà nítorí pé nínú àwọn mẹ́wàá ìfẹ̀ yìí òun náà ní ogun àbáríkà òun tẹ́lẹ̀ ní ogun ìdájọ́ kálẹ̀ òun náà ní àmà ní alábàpàdé fáhàrí ìyá àbúdáwà ìrẹ̀lú ọgbọ́n ìyá aṣọ kòkòrò láàbẹ̀tẹ̀ ní àbẹ̀rẹ̀ mẹ́sọ̀rọ̀ wọ́n láàbẹ̀tẹ̀ mọ́lá mọ́sàmù lẹ́yìn nígbà tí o ti wọ́n mi nítorí tí ọ̀pọ̀ ọ̀rọ̀ náà tẹ́lẹ̀ àdámà nígbà ọ̀nà tí ṣe ìtọ́nù mọ́sàmù fún wọn

òwúrọ̀ kẹta oṣù dáwà kẹsẹ̀ òwúrọ̀ kẹrin oṣù dáwà kẹsẹ̀ ẹ̀yẹ pẹ́ gbogbo èyí láti gbọ́dọ̀ ọjọ́ tẹ̀wájú ẹ̀ ń gbé àwọn ìgbẹ̀jú àwọn èèyàn èyí ń wálẹ̀ àwọn arákùnrin márùn ìgbìyànjú wọn èyí ń wálẹ̀ àwọn onísọ́nàlà ìgbìyànjú wọn èyí ń wálẹ̀ àwọn onígbogbo àtìlóhùn ayẹnáwíà àńkàlùkù hàn èyí ń wálẹ̀ oníkàlùkù òwe àkókò tí ń lò lọ tàbí àwọn arákùnrin àwọn eléyìí ló dà sí ìṣẹ̀lẹ̀ mọ́lẹ̀ wàṣàlẹ̀ àtàwọ̀ ó wá ní kí ẹni dà sí pé bọ́dọ̀ yìí máa ń ṣe wọnú ìmọ̀ tuntun sí ìmọ̀ láǹbá láti ta àkókò lọ́mọdé

bó ṣe láàmù ní ìṣàlẹ̀ ó ní ilé tí ń bẹ fún wọn lọ́wọ́ náà sáàmù lọ ó tó ìṣẹ́gun rẹ̀ wọ́n lọ fún wa wọn ó ṣe é tó wà ó ní gbogbo dáàbò bá ti lórí ẹ̀ àti lọ́lọ́ ẹ wá ní àwọn ẹni tó wàhálà àtiwá irú ẹ̀ níta tí wọ́n lọ́wọ́ yẹn ó ní káwọn ẹni ní ní gbogbo ojoojúmọ́ nínú ọ̀pọ̀ gbogbo ojoojúmọ́ nínú ọ̀pọ̀ kí ẹ̀dúwà ọmọ ìdààmú wá lórí ọmọ ọmọ iṣẹ́ tó kòrò wá kò máa jẹ́kún ìyàwó ọlọ́wọ́ bá wòye sí àpò ààrẹ rẹ̀ ní kíké àpọ̀dára àti mẹ́wàá lórí lọ sí kéjìmẹ̀ lẹ́nu àbáyé gbogbo rẹ̀ lẹ́nu mẹ́wàá àpọ̀dára èmi náà ti ké mẹ́wàá ẹni bá ń dábò yọ ọ̀rọ̀ láti láta adẹ́gbẹ́ mẹ́wàá tààrí dáàbò bẹ̀rẹ̀ sí mú lápọ̀lá Àwọn olùdáàbò àrùn mẹ́wàá ké lòdì, mẹ́wàá tó wọ́n yìí lágbà tó ní rẹ̀ gbogbo tó ti ní pé èyí ìlú àgbò áàrùn máa lọ láti ó jẹ́ pé láàárín òṣìṣẹ́ kẹwà ní ọwọ́ àwọn akẹ́kẹ̀ẹ́ta ó gbọdọ̀ jẹ́ pé ó ti fẹ́ ẹ̀kẹ́ tó méjì ṣe àfẹ́sùn nígbẹ̀ta lọ ní nínú mẹ́fà ilé bóòlù yóò tẹ̀sí méje àbílẹ̀jọ nígbà táàbà ti bẹ̀rẹ̀ mọ̀dánà tó ogún tí ó bá wá sí ilé adẹ́mọ̀ ń pẹ̀lú mọ̀dánà tó ọ̀dọ̀ bóyá tí wọ́n náà tàbí ẹ̀yọ ojú kò ní ló yẹ ká pẹ̀lú ẹni bá wó rẹ̀ ebi ọmọ tí ṣe tó jùlọ alhamdulillah ọlọ́wọ́ parí lọ́wọ́ rẹ̀ méjì tó kí yẹn òun lọ ní ìlò nínú mẹ́wàá àkọ́kọ́ mẹ́wàá tààrí gbìyànjú kí méjì rẹ̀ kò jù mẹ́rin mẹ́wàá bẹ̀rẹ̀ mẹ́rin yẹn kò jù mẹ́wàá ọlọ́wọ́

ẹni ó mọ̀ ọ̀nàkọ̀dá náà tó yóò fi láti àbáyé tẹ́lẹ̀ tó mọ̀ ọ̀nàkọ̀dá náà tó yóò àmà láti àpapọ̀dá ìbí náà ti ẹ̀jú ah kí ìgbè tó rẹ̀ ọ̀ kí ìgbẹ́kẹ́ ọ̀ kí ìgbẹ́kẹ́ ọ̀ kí ìgbẹ́kẹ́ ọ̀ kí ìgbẹ́kẹ́ àtiwọ́n náà ibi tá a fẹ́ gbàgbà tó lọ́wọ́ wa ó kọjá tó ń ṣe yẹn máa ń rí ẹ̀rí ẹ̀rí tó ti ṣe kẹ́kẹ́ kódà tó ní sọ́dápà nínú oṣù oṣù ẹni méjì twenty million naira olóṣù náà lórí sọ́dápà ọtí kápẹ́ẹ̀kì alukóraní mẹ́wàá òun náà lọ sí mẹ́tì ìdíláyọ̀ mẹ́tì ìdíláyọ̀ mẹ́tì ìdíláyọ̀ ọ̀lẹ́sìn ohun tí a rí ìbẹ̀rẹ̀ ní àìsè yìí òun kọ́ lọ́wọ́ iṣẹ́ ẹni bá yẹ àti lọ́sí owó òun náà lọ́wọ́ ẹ̀jẹ̀ káfí múra káfí bíyànjú mẹ́wàá ẹlẹ́sìn dáàbò bẹ̀rẹ̀ sí mímú àbọ̀ ẹ̀jẹ̀ á fún ẹ̀jẹ̀ bíyànjú mẹ́ irú bá ti bẹ̀rẹ̀ ramadana níjọ́ tá a bẹ̀rẹ̀ ọ̀dọ́ àkọ́kọ́ tí o wá múra kẹfẹ́ táàbí ìyẹ̀dú táàbí yáyáyá ẹ̀jẹ̀ àtúbọ̀lẹ̀ tí ó ṣe bẹ́ẹ̀ náà láti alẹ́ bí ìgbàgbé lọ́sọ̀dọ́ ìlú bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ nítorí eléyìí ìdákúndé lù kìí ṣe ẹja àkọ́kọ́ lẹ́wọ̀n eléyìí ìdákúndé kìí ṣe ẹja lẹ́wọ̀n àkọ́kọ́ ìdílé yẹn lẹ́kọ̀ọ́ káṣe ìgbẹ̀lúwá káṣe ìdàmúdàmú lórí ilé kó láti bá lọ́wọ́ bá pàdé nínú oṣù rọ̀mọ̀lọ́wọ́ àwọn ọ̀nà láàárín ọmọ náà nínú àwọn tí olóore láàárín ìgbà ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún olóore òun ní àtàkì sí òkú ara wọn ẹwà jẹ́ àwọn pé mélòó nú ẹ̀ láti gbájúmọ́ láti júwe àlùkò àlùkò wa bí ìrọ̀lẹ́ ajúwe bàbá fún ìṣùwà ṣọ́ọ̀ ní ìdàgbà ajúwe ká mọ̀ ìṣàdó àpò ara wa ṣọ́ọ̀ mọ̀ ìṣàdó àṣà ájúwe kájúwẹ̀ ká mọ̀ ọ̀pọ̀ aláwẹ̀ tí wọ́n ṣàń júwẹ̀ tó rẹ̀ ká gbogbo àwọn ọ̀sán rẹ̀ ní ẹ̀jẹ̀ ká mọ̀ ìṣẹ́ra wa wò ẹ̀jẹ̀ á mọ̀ ìṣẹ́ra wa wò àwọn aládùúgbò wa àwọn ojúmọ̀ wa ká aládùúgbò bá wọ́n tẹ́ sọ̀tọ̀ ara rẹ̀ pé òwúrò káwọn àwọn orílẹ̀-èdè rẹ̀ òwúrò kí àwọn ọmọ ọdún níta wọ́n lẹ́kọ̀ọ́ gáàsì máa dún akáwò máa ta kọ́kọ́ ìwọ́n náà máa fẹ́ ìfẹ́ sí wọn nìyẹn irú àwọn ẹni bẹ́ẹ̀ èyí ò ti sanwó yóò dọ̀rọ̀ káwọn ti sanwó yóò dọ̀rọ̀ ìjọ yẹ kó parí tó àti kó tó ti kiri ìdìbò lù rẹ̀ tí tó tó èyí ò ti mọ̀ sí kódà má jẹ́ sọ̀rọ̀ láwọn àtàlárò bá wọn dé yàrá kéèké rẹ̀ ẹnu bí wọ́n tẹ̀lá yóò ìbí ìdí máa parọ́ ọkọ̀ àti ìjẹ̀síwọ́n àti ìjẹta ní ìfún apẹ́sọ́ bẹ́ẹ̀ jẹ́ nítorí kàràbàlẹ̀ ẹgbẹ́ta ìwọ́mọ́wọ́ ìwọ́ àkókò báyìí tí wọ́n bá ní sọ ní fúrú wọn ìwọ́ táwọn fún wọn ìwọ́ fẹ́ fún máa lágbára ara rẹ̀ yóò bá wọ̀ sí ìsọ́ra rẹ̀ yóò bá ní ẹni tá a bá fẹ́ rajà àdúgbò ọjà torí gbogbo agbó àwọn ẹ̀rọ aláàdúgbò ọjà onígbò wọn tó wúlẹ̀ ní wọ́n bá nílà olùrànlọ́wọ́ àwọn ọjà rẹ̀ àwọn lágbá àti làágà tí mo ń gbà lọ́wọ́ rẹ̀ onígbò tó kúrò rẹ̀ oná ní kò ṣe jùlọ abẹ́rẹ́wọ̀n bá wọn ìbáṣe ìwọ̀n káàkiri ìwọ̀n ìwọ̀n àlékún ìwọlélé àlékún àgbóyẹ̀ ọlọ́pàá àtúnwò àwọn oṣù ọmọdé òun náà náà ń gbọ́dọ̀ yìí الحمد لله والصلاة والسلام على رسول الله وآله ومن والاه وتبع هداه إلى يوم اللقاء وبعد عبادنا إنه رمضان إليه كان كل oríṣiríṣi nǹkan òun náà la máa ń yí àwọn ẹlòmíín bẹ́ẹ̀ nínú àwọn àgbà nínú pàtàkì àbá ti dé àwọn ọ̀rọ̀ tí òun tẹ́ sáwọn èèyàn tó ń jọ lọ́wọ́ bá mọ́ àwọn náà ni wọ́n pẹ̀lú ìdájọ́ inú wọn náà tó wá bẹ̀rẹ̀ nínú oṣù ramadana ní ọdún ilé ìdáná àwọn wá sí wọn àwọn wá sí ó mọ táwọn èèyàn padà fún òní ti yẹ ẹlú eléyìí tí wọ́n ti ṣe lọ àwọn ọmọ sọ pé àwọn tó orí àwọn èèyàn ṣe láláì kò pé àwọn ń ba ìṣọ́ lọ́wọ́ wa àwọn ń ba ilé gbogbo wọn ọlọ́pọ̀ tàwọn àtúnṣe àdánwò tó kàn wọ́n ọlọ́dá kọ́kọ́ sí ìwé kan àwọn ọ̀ wàhálà tó tó bá yé wọn ọlọ́dá kọ́kọ́ sí ìwé ìbàjẹ́ lójú wọn àmọ́ táwọn náà ká ṣọ́ra wọn káwọn ọdún wà sí táwọn gbọ́ káwọn ọdún wà sí táwọn tó wà sí rẹ̀ nínú àwọn àkókò ilé ìtàn lọ́wọ́ gbogbo àwọn wà sí tí ó bá wọn fa ìbírọ ọlọ́wọ́ bá tó lè kó ìbírọ ọlọ́wọ́ bá wà ẹ̀rí òun kíkí ètò pàtàkì ní inú ẹ̀sìn èrò títí ó tóbi lè jẹ́ níwájú ọlọ́run máa ń fara owó wọ́ta rẹ̀ nígbà lẹ́gbàá Muhammad sallallahu alaihi wa sallam dáadáa bí ó lọ sọ́dún ọ̀rọ̀ rẹ̀ ó ní awwal ma yus'al 'abdu al-'abdu yawm al-qiyamah awwal ma yus'al 'anhu al-'abdu yawm al-qiyamah as-salah àkọ́kọ́ kan tí wọ́n kọ́kọ́ pé ìlọ́wọ́ wa ní ilé òṣèlú al-qiyamah ó náà ní irun ilé ìwọ̀n ní àmọ́ òkìtì wọ́n bèèrè orí lọ́wọ́ wa ẹ̀dá sí oṣù sí wọ́n bèèrè orí lọ́wọ́ wa ẹ̀dá sí láti oṣù ẹ̀dá wọ́n bèèrè orí lọ́wọ́ wa ẹ̀dá mọ́tò àwọn oṣù mọ́tò lórí ìrọ̀lá tàbá wá sí tá mọ́tò ìjọ mọ́tò tá sí láti oṣù ẹ̀dá tá a gẹ́gẹ́ bó ti sọ àti bó ti yẹ ike tá a tàbá tí wá gbọ́dọ̀ àmọ̀ kéde dání wọ́n wá láti wá káwọn lọ wọ́n bẹ̀rẹ̀ fún wọn lọ yíyá àwọn nǹkan mímú nínú àwọn ọ̀sẹ̀ wa àmọ́ tó bá ti sí ìlú náà àti bó ṣe ká kí alẹ́ àti ní àsìkò eléyìí ló ká kí olúwa lóore náà olè ìrọ́sàn náà aláàbí ló sàánú àwọn èèyàn oníṣàárá mímí aláàánú mímí gbogbo òníwúlò mọ́ níjọ náà tó ní pípọ̀ bá fi lè kúrò níjọ́jú lè jọmọ níjọ́jú oríjọ́jú lọ́wọ́ ọmọ àwọn tààlà ó wáyé káàdì lọ́sí òṣọ̀mọ̀ àpẹ tá a bá tí wọ́n ń kírun ó ti ẹ̀ka kí láti òfin ẹ̀ka kí ní bó ti ẹ̀ka sí kákúwá gbájúmọ́ àwọn náírà ibi àwọn náírà nígbà tàbí wọn gbájúmọ́ gbogbo ẹ̀ àǹfààní tí òmò fi fún wa pé nítorí ìwọ́n bá fẹ́ ní ẹ̀rẹ́ wọ́n mọ̀ sí àwọn náírà wọ́n mọ̀ sí báláǹsì àwọn tọ́lẹ́sì bí ẹ̀ka àbò níbi ìró wa ó lè bá wà ó ti ẹ̀kọ́ wà ó lè bá rí ó ti ẹ̀kọ́ rí ó lè bá pé ó ti ẹ̀kọ́ pé káwọn náà bá lè pàdé ọlọ́wọ́ bá wa ní kó ké kó ti jẹ́ ká pàdé ọlọ́wọ́ bá wa ẹ̀jẹ̀ já sọ́ra wa ẹ̀jẹ̀ á sọ́ra wa àwọn tó kùtà wọn gbọ́rọ̀ àwọn tó ń ta wá rí lónìí àwọn ìṣẹ́ tí ò fi jẹ́ sí ìròyìn tí ò fi jẹ́ kó tóbi lórí ẹ̀dá àwọn ìyàmá tí ò fi jẹ́ kó tóbi lórí ẹ̀dá àwọn òṣùnmí mọ́ irú àwọn àṣẹ olówákú táwọn ní ìwájú òkó pẹ̀lú ìṣẹ́láńlá tí wọ́n wá ní owó àṣẹ gbogbo àwọn afáfẹ́ tí wọ́n bẹ̀rù ọlọ́wọ́ bá wọn kápẹ́rù ọlọ́ àti sùn tí wọ́n bẹ̀rù ní sáré lọ́gbẹ̀rù gbangba ìjọ ìṣẹ̀lẹ̀ ìyàwó wọn wọ́n rà òṣè ìṣàyà gbangba tó tó tọ́lọ́ wọn bá tó wọn máa tó há ní ìjẹ́ ìṣẹ́ sọ́lá àtà káàdì sàárẹ̀ ní omi nígbà ìta àbá mọ̀kúta àjẹ́ gbangba ní kẹ́yìn tó wá jáde pé níjọ́ tí ọlọ́run bá ní àmà sírù àjá àbá ó kọ́ tó wà kó pè lára afúwárí ẹ̀yọ̀ nígbà tó tó sọ lórí ọ̀rọ̀ yìí ó lè tẹ́lẹ̀ olúrú ọ̀hún náà lọ́gbọ́n bá tẹ́lẹ̀ àdìsáńtò òun wọ́n sùn ní ọmọ ẹni wù rẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tó ṣe tí kò sọ sí fún inú ní pé ẹ̀yà àṣùgbà àjẹ̀síwọ́ o èmi ó máa ń sùn ní o ó ní láti bá tó wá sí náà èmi tó mọ́ sí àṣùgbà ìwọ àbá yóò ṣùgbẹ̀rù ọmọ ọṣùgbẹ̀rù ọjọ́ tó jà sí ìlànà mo ní sọ́ọ̀mù tẹni tó mú mi ọlọ́wọ́ ó mú ọ wọ́n mọ́ ọ̀rọ̀ àwa ni má lè mú ọ alẹ́mọ́ lè fi ọ ọlọ́pàá ni má lè mú ọ ìjọba ni má lè fi ọ òwà ó ṣe inú wọn olúwa ni lè fi ọ nínú yàrá rẹ ló ti lọ sí ọmọ rẹ náà ìjọba ìlú àti náà ṣe ọ̀rùn ìbẹ̀rù ọlọ́run lórí ẹ̀yà ara rẹ ọ̀rọ̀ tó wọ tọ́wọ́ yìí wọn lọ́ọ̀rì alẹ́kọ̀ọ́ muhammed sọ̀rọ̀ àrùbá alẹ́kọ̀ọ́ òṣòwẹ̀ ní tó ní ìwò tí ọrún jẹ́ àlẹ́ jùlọ tí ìwọ̀n àṣùbá tó fi kọjá àkókò rẹ̀ ìwáyé ìwọ̀n àlẹ́jẹ̀ lọ́wọ́

ọ̀nà wo ni ó fẹ́ gbà dàrú àwọn òkè mọ́ àmọ́ sáyé ìlú dàrú ọ̀tún sí yẹ wọ́n má gbà dàrú ma mọ́ra ní ojú òkú àtìyá mà má tó gbà dé wọn lọ́wọ́ ọlọ́wọ́ tó ẹ̀yọ̀ kan tó wa wa àwọn òsànmọ́ fún wọn náà gbogbo àgbà àwọn ọmọ náà ni pé ọlọ́ọ̀dẹ́ kò lè fi aláì àwọn tí ń sọ kó wá lè ọtún bá lórí ẹ̀ látàlẹ́ bí kó tó ti gbàgbà ẹjọ́ méje àgbìyà àmọ́ àyíká àmọ́ ẹni tó lè gbọ́ ọ̀rọ̀ rẹ̀ tó lè gbà ọ̀rọ̀ rẹ̀ sọ ọ̀rọ̀ kọ́ ní sọ ìsọkúsọ gbà ìsọkúsọ tẹ́ ẹ̀ máa yìí ká ní sí bọ́rọ̀ ọ̀hún ti rí náà lórí ìgbòho lẹ́wọ̀n kí olúwa wá fásitì ó sì lọ sí i

ẹni tó mọ̀ bẹ̀rẹ̀ ọwọ́ wọ̀ sí ìlọ́wọ́ tó mọ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àwọn akọ́wá ní àwọn àkókò yẹn mo fẹ́ máa sọ ń tèmi àmọ́ àgbà lè tó mọ̀ sí ìfẹ́ ẹni òní máa sí ẹni ẹni mọ̀ bẹ̀rẹ̀ ṣàdúrà tó ní tọ́wọ́ wọn bá fẹ́ fẹ́ mọ̀ nítorí wọn bá fẹ́ mẹ́ òun lè kan ní bí ìdùn ọlọ́pọ̀ ọba ló ṣe ní ọ̀rẹ́ èèyàn lórí àbò olùgbàgbọ́ òkú ó fún wá wà sọ́pà rẹ̀ pé mọ̀ òkú sáré ọ̀rẹ́ èèyàn tó ní wá ojú tó ní àsìkò ọ̀rẹ́ èèyàn tó dé pẹ̀lú àsìkò ìwọ́sì dé ọlọ́pọ̀ kò dásìkò mọ́lẹ̀ kúrò gbàgbẹ́ àkọ́kọ́ nù ayé àsìkò wọ́n máa rà ó ọlọ́pọ̀ bá tó wá gbà

kánú ojú ìjọba kánú ọ̀sán kánú ojú ìjọba kánú alẹ́ ṣẹlẹ̀ pé táàbá sọ̀rọ̀ yálẹ̀ta àwọn ẹni máa rọ̀ bẹ́ẹ̀ lọ́jọ́ ọ̀pẹ́jọba báàbá sọ̀rọ̀ rẹ̀ ń bò láwọn ẹni mọ́ ẹ̀ bá ń tọ́ ọ̀pẹ́jọba àti mọ́wọ́ ọ̀sán ni bàbá wọn ń wọ̀wọ̀ àkálẹ̀ jẹ̀mọ́ ìbò láwọn sí àkálẹ̀ mọ́ ẹ̀ bá ń tọ́ ìyàgbàlagbà alẹ́ ni tẹ́lí gbogbo àti òun náà àtòrúmọ̀ ní ọ̀rọ̀ lẹ́ àtòrúmọ̀ ní alẹ́ àtòríwá ní alẹ́ ọdún mẹ́wàá lọ́nà oṣù máa ọlọ́wọ́ wọ́n rọ̀ pé ipò ní pé ìrọ̀lẹ́ onáàlọ́sán inú ọ̀sán àti inú rọ̀lẹ́ àtòkan yóò ọ̀sán náà méjèèjì inú àtálẹ́ àtiwálẹ́ àtòkan náà ní ìwálẹ́ náà olúwàbíwálé àfihìsọ́láàdà olúwàbíwé mẹ́rẹ̀ síru lákòókòwò nítorí ìṣàmùsì nígbà tó wọ́n bá tún jẹ̀ látàrí títí di ọ̀sán ìlà ọ̀gá mi lẹ́yìn ẹwà lọ sí lọ sí ọwọ́ àdáyẹ́lálẹ́ wákòó ààrẹ fájì àlùkùránì jẹ́ ẹ̀nà sí lórí ìlú ní àsìkò òru òwúrọ̀ àlùbọ́jà ní gbogbo àmì ìṣòro agbórúkọ fún àìlọ́ gbogbo àsìkò yìí ààrẹ yìí ìwà bẹ̀rẹ̀ àlùkùrá olùwárí àwọn sí ohun tí olùbá ti jẹ ní àgbà yìí jẹ́ yóò ó jẹ́ ìlàgbà yìí òun làá fi ń jìnà àdúrà táwọn bàbá wá ń pèlú àdúrà táwọn pèlú ìlú lórí ìlú sílá òun jẹ́ látàrí làá fi mọ́ sí òun jẹ́ látàrí yẹn òun náà làá fún wá mọ́ sọ ó wá ní ìta àmọ́ sọ bẹ́ẹ̀ wọ́n ti kiri kẹrí pé ikú ìjàwá ó ti àtẹ́kùwọ̀ òdì tí mọ́ kù nígbà tó wọ́n bá ti jẹ̀kú òní àgbàdì àwọn àdìrú tó wá jà pọ̀ lábàrì àwọn àmọ́ sọ bọ̀ sí wa lórí òró wa á wọn òró àti bòjì tó bá ti dé ara wọn lẹ́yìn tá a ti yọ àjẹkùwọ̀ bòjì ẹ̀kan yẹn tá a ti gbọ́kọ̀ nígbà náà láàbò sọ pé àlàáfà ìdúró jẹ́rìndé èyí tó pé ìrún sú ìgbó òun náà ló pé ìrún àtúndó tó nínú ìlú ti ṣáàṣì ó ti kọ́ lórí ìdínú ó ti kọ́ àti ìdínú ìyóò ní pé ó kó àyíká sínú oko àtàkùn tí ó tí ò bá yí ọlọ́ọ̀bì ìgbà náà bá ń lọ ìlọ́lọ́ ìwá sí ní àgbàkan

mọ́sí àti àsìkò ìrúnú ìṣá èyí tó jẹ mọ́sí orí àjọṣe ìṣá ẹni káwọn gbọdọ̀ sí mọ́sí ìdájẹ́ àtìgbà tí òun ti ẹ máa bẹ̀rẹ̀ òun ó sì máa bẹ̀rẹ̀ nígbà tí ọ̀sán bá jáde wáyé ọ̀sán àti máa jáde wáyé pẹ̀lú yóò wọ́ Olú àti máa bẹ̀rẹ̀ ìdíje tí yóò òun bá ti wọ̀ òun ti bẹ̀rẹ̀ pọ̀ sí ẹ̀jẹ̀ òun wọlé. Ọlọ́pàá ní àkókò yẹn ẹ̀túnmọ̀ sí òní èyí ò bá ní ìrún bá olúwa ní kí wọ́n tó wá ní ìfọ́yà tó náà ó tó wọ́n láti wọ́jọ́ ìgbà kúrò láti wọ́jọ́ ìgbà tó ṣòwò múra àtùkúrá ti jẹ́ ẹ̀mọ́ ń jẹ́ lórí ìlú àgbàdà yìí àwọn bàbá ìkàgbẹ̀ta lọ́wọ́ àgbàdà yìí àkókò kan lòun náà tó wà ló wáyé láàárín ìgbà tí òun wá ní dákìrì wáyé lórí pé ọ̀sán lẹ́gbà ọkọ̀ sílẹ̀ lẹ́gbà ọmọ òun náà bàbá sí ilé láàárín ìgbà òun ní òun òwúrọ̀ òwúrọ̀ ìgbà tí àgbò ẹgbẹ́ kùdọ̀ máa

àbẹ́bí wọ́n ń pè wọ́n àti máa ń bọ̀ wá sórí rẹ̀ ó tún wá wà òun àríyá omi ìrírí dé nígbọ́nà títí tó ó yá ìrún dá sí ìwà àríyá ìyẹn ìrún tó o láti gbà ìbílí ìwà sí ìjà lẹ́bí àlẹ́bí tó lẹ́yìn rẹ̀ ó kó àlẹ́bí ní ìrún tó wọ́n ní àgbò àríyá àkọ́kọ́ gbàdá ìlà wọlé ìbílí ìkọjọ́ wọ́n fi tòun náà ìbílí ìrún ó dà látàlẹ́ ìbílí ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ àtìkò bẹ́ẹ̀ lọ́jẹ́ ìbílí àkọ́kọ́ àtìkò ló wá lọ́dẹ nínú bá wá lọ àkókò tó wá dé lánàá àkọ́kọ́ àsìkò kánú dé lánàá láwọn òkè nígbà tá a lè wọlé láti náà yóò dé wá ní. èrò náà sí ìlú sòwò tó láwọn kiri ó wá rí ìlú sòwò ní táwọn bàbá wá ń pè ní wọn àyílà ìbìrìlù wá ní bá ìgbẹ́bí nígbà tí a ìgbẹ̀yìn àkókò ìrún àyílà ó tún ti di áfíríkì ìgbẹ̀yìn àkókò ìrún àyílà ló mú wá ló ti dìbò ìmọ̀tálí ìjẹ̀yìn àkókò ìrún mọ́tálí ló mú wá ló ti dìbò ìjẹ̀yìn àkókò sí ìrún ìṣá ló mú wá ló ti dìbò ìjẹ̀yìn àkókò sí ìrún àṣùbà ló mú wá ló ti dìbò ìbèrè ìwádìí ẹ̀sùn bá bẹ̀rẹ̀ tó sọ ìdájẹ́ èyí láàárín àpọ̀ ìbẹ̀rẹ̀ àkókò àti ìparí àkókò ó ní àsìkò ìrún kọ̀ọ̀kan ó ní àsìkò ìrún kọ̀ọ̀kan àsìkò òun pọ̀ láti sọ́nà ìyàtọ̀ ó wá láti sánmà ní lápọ̀lù tó àtọ́júwá àbá àfẹ́gbọ́n lọ́wọ́ tọ́wọ́ àwọn àpá tọ́mọ̀ tọ́wọ́ àti tọ́wọ́ àwọn àpá tọ́mọ̀ tẹ̀lé tọ́wọ́ àwọn ẹni tọ́mọ̀ mú ní ọlọ́gbọ́dẹ̀ àwọn asinilọ́nà wọ́n ti kọ̀ ju àwọn olùgbé ìrànlọ́wọ́ ọlọ́run ọ̀nà wọn bẹ̀ lọ́dọ̀ àwọn mẹ́sì wà lọ́dọ̀ ọlọ́run àwọn mẹ́sì wá nínú àwọn aṣọ lọ́nà nínú àwọn abúlé mànà onígbà mọ́tà àti wà mọ́tà àti wà nínú àwọn ẹni tó mẹ́sì mẹ́sì wá nínú àwọn ẹni tó ṣìlá abẹ́lúwa wa lè má ṣe ìwọ̀ sára ìwọ̀ ẹni wọ̀ fẹ́sẹ̀ ìjà yóò báyìí ìṣìláàmù wa ọlọ́run mọ́tà àti wà lọ́dọ̀ báyìí ogun méjì ń gbà wá ogun ní ń gbà wá ogun òbí gbà wá ẹni bá máa tún ṣẹlẹ̀ sáwọn

nítorí pé wọ́n ti di ìwọ ìwọ̀ eré ẹgbẹ́ ìṣubú wọ̀ ni wọ́n mọ̀ sá gbogbo tó ti pé ìṣubú wọ̀ ni wọ́n mọ̀ fún wa. àdéhùn tí wọ́n ń lọ à ń gbọ́ ìgbà ìwọ́n ti bà wá à ń gbọ́ ìwọ́n ti bàjẹ́ àyẹ̀wò àwọn ọ̀rọ̀ ló ní àtúwájú ìparọ́ pàtẹ́gbà mohammed ọ̀fà rẹ̀ bí ẹni tí ká àlẹ́ ọ̀rẹ́ ìlú rẹ̀ wá láti ta tó wá sí mọ́ àbá ìgbọ́ ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà ìgbà

wàhálà láàrin kò sáà bẹ̀rẹ̀ sọ̀rí àmọ́ta nígbà tí èsì ìpín oṣù ọmọdọ́nù àwà irú àwọn wà sílẹ̀ ìlàkọjá sọ́ra wa kó bẹ́ọ̀ ìwọ̀n bá máa ń kó áyẹ rẹ máa gbà rẹ máa tí a bá mú rẹ nítorí bá ti fi sálákà máa fi ṣe nítorí fi sàrà máa fi ṣe oúnjẹ tó bá lè bóyà máa bóyà àwọn ọ̀rọ̀ mọ̀rọ̀ ọ̀rọ̀ bìtínà ọ̀rọ̀ wàhálà lápò jìnà sí ọ̀nà gbajúmọ̀ báyìí àmọ̀ rẹ irú àwọn ọ̀rọ̀ tó lè ká ìgbòho báyìí àwọn gbọ́ kí ló dé ní inú àwẹ̀ tọ́lọ̀ ní aṣọ ìdájúmọ̀ lọ́sùn ó ní ẹni tí mo sábà gbọ́wọ́ ọ̀sẹ̀gbẹ̀ wá gbàgbọ́ra ẹ̀gbọ́n tí mo ká tẹ̀sí pé gbogbo lájà tọ́lọ̀ yìí jáde láì abájọ́ ń pàdé ara wa àwọn tí a fẹ́ rè ẹ̀mọ̀ kúkú etí ìgbọ́ o èyí tó ẹ̀dá náà sọ̀rọ̀ ìbáàdà káàmọ̀ bí lásìkò ni wọ́n tẹ̀kù láì dé ipò ni wọ́n lọ sí ti ẹgbẹ́ ẹ̀mọ̀ kúkú etí ìgbọ́ tó àwọn sọ àwọn fẹ́ ẹ̀yìn àwọn fẹ́ lẹ́jà wò láti ìgbọ́ wẹ̀lẹ̀ àbá tẹ́ẹ̀sì sọ̀rọ̀ ni àbá tẹ́ẹ̀sì ẹ̀kọ́ ń pè láti oní àbá ẹjẹ́ ká ní ìgbẹ̀sọ́ ìgbẹ́ lágbájúmọ́ ní agbájúmọ́ ẹ̀rọ ọlọ́run ó ti abẹ́ ìdájẹ́ ìdájẹ́ àtúgbò àwọn àdúrà tó kù bẹ́ẹ̀ ló ní ó dáná ó ní ṣùgbọ́n ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan bá wa já kó mọ́tì wá lọ́nà náà ẹ̀là tí kò ní pọ́ǹtì tí kò ní pọ́ǹtì àmọ́jẹ́ ní àwẹ̀ yìí náà ṣe ó ṣe ní àwẹ̀ wọ́n ó ṣe ìṣúná ṣe ẹ́ náà ó máa fi máa kó lọ́wọ́ rẹ̀ gbogbo àwọn òṣìṣẹ́ náà ló tó pa àtàwọn àwọn ọmọ ọ̀sẹ̀ hàn jẹ́ àṣà àwọn ọmọ ìgbà ìgbà àìsí àṣà àwọn ọmọ ìgbà